ifá ní ẹni tí ó dá ogbè ìrosùn tí à ń pè ní ogbè ìrosùn tàbí ogbè mọ́sùn ifá pé kí ó oríyìn ifá pé ẹni náà ti ń ṣe nǹkan tẹ́lẹ̀ tí wọn kò sì fi ń yìn ifá pé kí ó àṣeyìn ifá pé ẹbọ ni kí ó rú ẹgbọ́ bí ifá ti wí erin ní fi bí mímí sọlá ìrá oníjòbó tó ẹfọ̀n àyíká wa ayé ló dífá fún ayé wọn ní ká yóò rúbọ kí wọn ó lè máa sọ̀rọ̀ rẹ̀ ní rere ayé tí ifá ń sọ yìí tí ó bá ṣe oore ibi ni wọn máa fi ń su ni ọ̀rọ̀ rẹ̀ kò ní ojútùú mọ́ ó wá mú èjì kún ẹ̀ta ó lọ sí oko awo kí wọ́n lè máa yin òun báyìí ni ó dá ifá sí wọ́n ní ẹbọ ni kó rú wọ́n ní wọn ò máa yìn pẹ̀lú gbogbo oore tí ó bá ṣe fún wọn wọ́n rúbọ fún ayé ẹbọ fín ẹbọ dà gbogbo ẹni tí ó bá ti wá ti oore fún ni ó wá máa yìn ni inú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn ó ń jó ó ń yọ̀ ó babaláwo ni babaláwo kì í fa erin ní fi bí mímí sọlá ìrá oníjòbó tó ẹ̀fọ̀n àyìnká wa ayé ló dífá fún ayé wọ́n ní káyé ó kí wọ́n lè máa sọ̀rọ̀ rẹ̀ ní rere àyìnká là ń yin àyìn ẹnu tí ẹ mú yìn mí ẹ má má padà àyìnká là ń yin àyìn. Ifá says that the person who received the Oduogbe rosun should offer a sacrifice of gratitude. Ifá reveals that this person has been performing good deeds but has not been receiving any praise for their efforts. Ifá advises them to offer a sacrifice to receive acknowledgement and honor. A sacrifice is recommended. The elephant makes his place of rest a place of honor. The ground will never tremble under the horn of a buffalo. And Yinka consulted an oracle for Aye. They told Aye to offer a sacrifice so that he may be praised for his good deeds. Aye referred to in this Ifa is someone who, despite doing good deeds, has been receiving ingratitude in return. Their situation became unsolvable and he sought help. He put one and two things together and consulted a Babalawo. The Babalawo revealed that if he made a sacrifice, people would start praising him for all the good he had done. The sacrifice was offered on behalf of Aye. It was accepted, and as a result, everyone who had previously ignored the good deeds of Aye began to appreciate and praise him. Filled with joy, he danced and sang, praising the Babalawos, and the Babalawo praised Ifa, saying, The elephant makes its place of rest a place of honor. The ground will never tremble under the horn of a buffalo. Anyika consulted an oracle for Aye. They told Aye to offer a sacrifice so that he may be praised for his good deeds. Everybody always praises the Ayin tree. With the mouth that you are using to praise me, do not turn away. Everybody always praises the Ayin tree.